Hmm, kábíyèsí ọba lónìí ọba lánàá ọba títí ayérayé awímáyé àsọ̀rọ̀ máta sí ògbèjà kẹrù ògbó níjà ọba mi àjà má jẹ̀bi alágbára gíga alápá jábẹjábẹ ẹkọ ọkọ fọlá òkè ní ẹyà jútà gbogbo ìdílé jésì ọba mi mátìkà lẹ́yìn ọba tó máa ń dó gbọngbọn lẹ́yìn àṣù títọ́ ọba tó mú gbogbo tó sì lè ṣe gbogbo kábíyèsí ọba tó tẹrẹ rẹ kárí ayọbọ tó da ayé àti ọ̀run tó fi ayé ìṣe àpótí ìtìtẹ tó wá fi ọ̀run ṣe aṣọbora kábíyèsí yín lónìí o ọba mi tó tó tó tó fún mo gbé yín ga mo ṣe yín lọ́ba o ọlọ́run mo yìn lógo mo ṣe yín lọ́ba thank you thank you thank you thank you love love and share so ọba tó dá ayé àti ọ̀run ọba tó mọ gbogbo tó sì lè ṣe gbogbo mo dúpẹ́ fún yín lónìí o olúwa mo fìyìn fún yín mo fògo fún yín mo fi ọpẹ́ fún yín mo fi ọlá fún yín elédùnmarè ẹlẹ́dàá mi olówó orí mi bàbá mi ọ̀gá mi ọlọ́run tó fẹ́ mi ọlọ́run tó dá mi sí ọlọ́run tó pa mí mọ́ tí ò jẹ́ kí n ti kú ọlọ́run tí ò jẹ́ kí ìpinnu ọ̀tá kó ti ṣẹlẹ̀ mi lórí ọlọ́run tí ò jẹ́ káwọn ìkà kó ti gbé mi mì ẹ yes share penny love thank you you welcome you welcome you welcome you welcome ọlọ́run tí ò jẹ́ kí ìpinnu ìkà ti ṣẹlẹ̀ mi lórí o ọlọ́run mo dúpẹ́ o tẹ́ ẹ dẹ̀ ń dáàbò bo àwọn gbogbo olólùfẹ́ mi àwọn tó fẹ́ mi fẹ́re tó fẹ́ mi fẹ́re mo dúpẹ́ pé ibi ò ní bá wọn orí wọn ò ní gbàbọ̀dé mo dúpẹ́ pé orí ibi ò bá mi orí mi ò ní gbàbọ̀dé orí ọmọ mi adébùkọ́lá síra tó lúwa ni kò ní gbàbọ̀dé mo dúpẹ́ pé gbogbo ohun ti gbà lọ́wọ́ mi mo dúpẹ́ pé gbogbo ẹ̀ pátápátá lẹ́ ìgbèkùn àwọn òkùnkùn yìí àwọn ẹni ìkà yìí mo dúpẹ́ pé gbogbo wọn pátá ẹ ó tú wọn sílẹ̀ ọlọ́run mo dúpẹ́ pé àṣírí wọn kò ní bò mọ́ ọlọ́run mo dúpẹ́ pé gbogbo agbára wọn ẹ ó bàjẹ́ ọlọ́run ẹ ṣé ọlọ́run tó dá ayé àti ọ̀run Lord I thank you for the land of Canada I love you Canada Canada thank you for being here Lord because ilẹ̀ ti ìlú ọlọ́run gangan lélẹ̀ bẹ́ẹ̀ yes that this is God's own country Daddy I thank you for this country of Canada Lord God continue to bless Canada from strength to strength from power to power from glory to glory yes Lord Daddy I thank you I worship you Lord Daddy I love you for every everything you have done for what you are going to do again wọ́n fẹ́ ká má sọ ṣùgbọ́n a máa sọ tòótọ́ ẹlẹ́ẹ̀tì rán àwa láti tú àwọn onídè sílẹ̀ láti gba àwọn tó wà nínú ìgbèkùn sílẹ̀ ni bẹ́ẹ̀ ni ọlọ́run tó dá ayé ẹ ṣé ọlọ́run tó dá ọ̀run ẹ ṣé ọlọ́run tó dá gbogbo tó mọ gbogbo tó sì lè ṣe gbogbo ẹ ṣé ọba mi ajàmá jẹ̀bi ẹ ṣé ọba mi tó ń wọ kẹ̀bẹ̀ ríbi ìjà ẹ ṣé ọba mi tó ga jùlọ tó tóbi jùlọ ọba mi tí iwájú rẹ̀ tó kún níwájú tó pọ̀ lẹ́yìn ọba mi ajáde má tàn lé ọba mi tí ò ṣe gbé ọba mi awúwo má ṣe gbé ọba tó wojú àtẹlẹ̀kẹ́ lọ ọ̀pá tí ní tó kanlẹ̀ tó kànrun kábíyèsí rẹ lónìí o mo ṣèbà o mo júbà rẹ o kábíyèsí rẹ o ayérayé ẹ ṣé o ẹlẹ́rù nìyìn ẹ ṣé o ọba àwọn ọba ẹ ṣé o olúwa àwọn olúwa ẹ ṣé o ọlọ́run ìbàrẹ̀ o ọlọ́run ọ̀gá ògo ẹ̀yin lànà ẹ̀yin lè ní ẹ̀yin mà tún lọ bá ọ̀la o ìbà o ọmọbọ̀lá ṣe bá o ọlọ́run ìbàrẹ̀ o ọlọ́run ọ̀gá ògo ẹ̀yin lànà ẹ̀yin lè ní ẹ̀yin sì tún lọ bá ọ̀la o ìbà o. Fọláṣadé ṣe bá o mo ṣèbá Elédùmarè ọlọ́run mi ẹlẹ́dàá mi olówó orí mi bàbá mi ọ̀gá mi ọ̀rẹ́ mi please like please like like and share ẹlẹ́dàá mi olówó orí mi ẹ ṣé o elédùnmarè ẹ ṣé o ọba àwọn ọba ẹ ṣé o ọlọ́run ẹ ṣé o tẹ́ẹ̀dà bí àwọn ọ̀tá yìí ah ọlọ́run tó bá máa jẹ́ pé ah ọlọ́run mo mà dúpẹ́ tẹ̀kí tì kà lẹ́yìn o yes ẹ ti rí message ẹ ti rí title yẹn òun náà ni pé ta ló pa àwọn eléyìí who kill these people <laughs> ta ló pa wọn àwọn mẹ́ta péré mo sì mú jáde ta ló pa wọn jẹ́ máa tún rí àwọn àyè máa ń sọ àwọn míì tí wọ́n ń ṣe ọmọ ní tíátà tí wọ́n pa àti sọ àwọn kan lánàá ṣùgbọ́n a máa sọ ṣó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn a máa sọ a dẹ̀ máa sọ a máa fún yín ní àwọn some evidence kẹ lọ wò ó kẹ máa wò ó kẹ rí sìn pẹ̀lú ẹ̀ ṣe ti gbọ́ dáadáa so ẹ àní fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní àárọ̀ yìí a máa tètè sọ nǹkan tá a fẹ́ sọ because it's possible I have little things to do as well so mo gbàdúrà lónìí ọlọ́run tó dá ayé àti ọ̀run ọ̀rọ̀ tí a fẹ́ sọ yìí ẹni ó ní ó rọ̀rọ̀ rẹ̀ ó sì mú wọn lára dá mo fẹ́ kí ọ̀rọ̀ yìí kó máa tú gbogbo àwọn tí wọ́n bá sì fẹ́ mú tí wọ́n ti mú àbí tí wọ́n ò tí ì rí pa ṣùgbọ́n tí wọ́n ti mú sínú ìgbèkùn kí ọ̀rọ̀ náà kó tú wọn sílẹ̀ nígbà tí àwọn e, e, eléyìí bá di ẹni òmìnira tó ń bá di ẹni òmìnira má jẹ́ kí èmi àti àwọn olólùfẹ́ mi àti ọmọ tẹ́ ẹ fún mi tolúwa ni mí ẹ má jà wọnú èdè ogun ológun wàhálà oníwàhálà ìdààmú onídààmú kò ní di tèmi òró mọ níṣẹ́ fàyàtì ẹ̀yin lẹ́ni kí n ṣe wọ́n rò bóyá àwọn èèyàn ló ń rán mi ṣùgbọ́n ẹ̀yin ọlọ́run òró mọ níṣẹ́ fàyàtì ẹ̀yin gangan ni mo fẹ̀yìntì ẹni mo gbójúlé ẹ̀yin ni pé kí n sọ enough is enough killing the what they are doing in Nigeria enough is enough yes wọ́n lè máa wò ta ni àwọn kan ní who you be àwọn kan ní ta lélẹ́yìí àwọn kan ní kinní kan nítòótọ́ ẹ ti fi òpè dààmú ọlọ́gbọ́n kò lè yé wọn ọlọ́run ẹ ṣe alag alágbára jùlọ ọba àwọn ọba ẹ ṣé thank you lord because you love your people ẹ ṣé nítorí pé ẹ fẹ́ tú ìlú nàìjíríà sílẹ̀ ẹ ṣé fún àwọn ènìyàn tí ẹ ó dá sí ẹ ṣé fún àwọn èèyàn ìkà tí ẹ ó mú kúrò ẹ ṣé fún ẹ pé ó gba ìjọba náà fúnra yín ẹ ṣé pé ó rìn nílùú nàìjíríà thank you father this morning i worship you yes ká tó lọ kí mo fẹ́ sáré olúwa ọ̀rọ̀ náà kò yé àwọn ènìyàn ju bí mo ṣe lè ṣàlàyé lọ bàbá bá mi explain ẹ̀ fún wọn tó bá ṣe ń jáde lọ bẹ́ẹ̀ ni kó máa ní ìtumọ̀ ọ̀rọ̀ náà kò ní ìtumọ̀ kó já ìdè kó tú ìdè kó ba agbára ọ̀tá jẹ́ káwọn ọ̀tá tó ń tan àwọn ènìyàn jẹ́ kí àṣírí wọn tú kó máa yé wọn má remain the same Lord expose them all over the world jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé ìkà ni wọ́n ọlọ́run ò má bò wọ́n láṣìírí torí pé orúkọ yín ni pé má ti kà lẹ́yìn lẹ́yìn jẹ́ dádì adúró gbọ̀ngbọ̀n lẹ́yìn àṣòtítọ́ ajàmá sì jẹ̀bi yes wọ́n lè máa sọ pé ohun àwọn pípù yẹn wọ́n lè big lójú àwọn èèyàn kán máa pààyàn kán máa bayé àwọn èèyàn jẹ́ ṣùgbọ́n ọlọ́run ẹ big ju gbogbo wọn lọ ẹni mọ original dadi. original big man tí mo mọ̀ láyé àti ọ̀run ọba tó tóbi ju gbogbo ayé lọ ọba tó tóbi ju ọ̀run lọ sí ayé àti ọ̀run bó ṣe wúwo tó tó ṣe pọ̀ tó kò kún ọwọ́ rẹ̀ kábíyèsí ọba tó ta sánmọ̀ bí ẹni tó taṣọ tó wá tẹ ilẹ̀ bí ẹni tó tẹ́ ní kábíyèsí rẹ̀ ọlọ́run alágbára kábíyèsí rẹ̀ <laughs> tó sọ wọ́n di ọ̀pọ̀ ọlọ́run tó sọ wọ́n di ọ̀pọ̀ ní Samaria ọlọ́run tó ṣẹ́ ogun gòláyàtì fún ọlọ́run tó gbé gòláyàtì ṣubú níwájú dáfídè kábíyèsí rẹ̀ ọlọ́run tó mú ámánì balẹ̀ níwájú mọ́díkàì kábíyèsí jésù nítorí esther kábíyèsí rẹ o yes lord yerika parimayanda thank you father yes o afẹ́sọ ta ló pa ta ló pa bísí kọ́mọláfẹ́ a nídìí kíní yẹn kó dáhùn lọ́wọ́ kó tètè kó pẹ́ mc ló pa bísí kọ́mọláfẹ́ mc musiliu tó ń pè ní ọmọ àbẹ̀bí musiliu ẹ̀ tó ń pè ní mc tí alias ẹ̀ ń jẹ́ mc òun ló pa Bísí Kọ́mọláfẹ́ bóyá ẹ̀sìn máa rántí ẹ̀ tó kú ní on the first of two thousand and thirteen bọ́n ṣe ń wèsì ògo lélẹ́yìí o ilé tó gbà fún ọmọ yẹn òun ló ń fẹ́ ọmọ yẹn tí wọ́n ń fẹ́ ńgbà later ṣótiyé òun ló fẹ́ ọmọ yẹn tó gbalé fún ni tó bá ti tètè rí àwọn actress àwọn àwọn people ladies yẹn tó bá ṣẹ̀ṣẹ̀ jáde tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ jáde tí wọ́n fẹ́ tí wọ́n ti rí pé ó lógo dáadáa wọ́n á mú wọn mọ́ra ṣó ti yé yín bẹ́yẹn màá sọ àwọn kan ó máa dàbí embarrassment fún àwọn ọmọ oníṣẹ́ tẹ̀ bọ̀tẹ́ gbójú kúrò ńbẹ̀ ẹ ṣe kí ni kẹ́ lè gba òmìnira yín ni ẹ dẹ̀ yára yín ní brain ẹ má jẹ́ kí àwọn kan ti dàgbà náà wọ́n ti wá kó sí i lọ́wọ́ kó tó di pé wọ́n realize mistake wọn ṣó ti yé yín ṣùgbọ́n àwọn tí ò tí kó sí náà tó bá mọ̀ tẹ́ bá mọ̀ ẹ já wọn mú nì ẹ ṣàmìṣọ pé ẹ sọ fún wọn tí wọn ò bá wá gbọ́ ó ti wà ẹ̀ṣẹ̀ wọn i mean ẹ̀jẹ̀ wọn ò sí lọ́rùn yín mọ́ but make sure you tell them the truth let everybody know the truth nothing but the truth okay Bísí Kọ́mọláfẹ́ eh, MC Olúọmọ Musiliu ọmọ àbẹ̀bí Musiliu òun ló pa Bísí Ìbídàpọ̀ I mean Bísí Kọ́mọláfẹ́ Bísí Ìbídàpọ̀ obeying Jesus say you will not die but live i love you i cherish you for what you have been through ìwọ ni o ò lè ṣàlàyé tó ti go through because àyíndé gangan ṣàlàyé fún mi ọ̀rọ̀ ti bísí ìbídàpọ̀ òbí personally ṣe ni mo ọjọ́ tí mo kọ́kọ́ rí àyíndé mo béèrè lọ́wọ́ ẹ̀ báyìí ni mo ní ibi tó bá wà àyíndé wàsíù ẹ ọmọ oní ọmọ ọmọ àlímọ́tù ṣàdé àṣọ ọlá súnkàn mi ló pe rẹ ọlá òsùnkàn ẹ mọ́ ìtìjú àti àbùkù ti súnkàn ẹ ìyá ti súnkàn ẹ ìpọ́njú ti súnkàn ẹ̀ òṣì ti súnkàn ẹ̀ ìṣòro ti súnkàn ẹ̀ ìjákulẹ̀ ti súnkàn ẹ̀ wàhálà ti súnkàn ẹ̀ ó ti kan ìṣòro ó ti kan ìdààmú bẹ́ẹ̀ ni torí ó ti pa àwọn èèyàn jìnnà ó dẹ̀ ti ṣe ìka jìnnà àti ìwọ náà MC ni o àti ìwọ Koko Zaria àti ìwọ náà màláìka àwọn èèyàn ń bìlí pé ṣé wọ́n lè ṣe ṣá ṣé wọ́n lè ṣe kinní kan ṣá ṣé wọ́n lè ṣe kinní kan ṣá ṣá ẹni tí ò bá mọ̀yàn ṣe mọ̀ pé ẹ tí ò bá ti mọ̀yàn á máa jọ́ lójú tó bá gbọ́ wọn kì í gbọ́ wọn ń gbókèrè mọ dídùn ọbẹ̀ ṣó ti yé yín báyẹn à ń sọ nothing but the truth ṣó ti yé yín báyẹn bí ọmọ yẹn ó fẹ́ òun ló ń fẹ́ nígbà tọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ ń grow tọmọ yẹn ṣe jáde báyìí tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ you know òun ló gbé wá gbalé fún ní ibì kan ní ibi ọ̀nà ìlú pé bí Òṣòdì yẹn náà kò jìnnà síbi ibi Òṣòdì kò jìnnà síbi ilé sáríà ibi ọ́fíìsì sáríà lóṣòdì yẹn ó gbalé fún ọmọ yẹn bẹ́ẹ̀ two bedroom flat ilé yẹn létà ńgbà tí ọmọ yẹn ò fẹ́ mọ́ tó gba ilé yẹn tó wá lé ọmọ yẹn tí òun àtọmọ yẹn jà ó wá gba ilé yẹn lọ́wọ́ ó wá gba ilé yẹn lọ́wọ́ ọmọ yẹn ó wá gbé fún lady kan báyìí kí lorúkọ lady yìí o ó ti òun náà ò ṣe fíìmù lẹ́nujọ́ mẹ́ta yóò sanra báyìí ó ti wá bímọ tán ló ń gbé lamẹ́ríkà ń sìn yìí o Bímbọ́ Thomas yes ó wá gba ilé yẹn ó gbé fún Bímbọ́ Thomas you know what kẹlẹ mo kẹlẹ mo pé mo mo àwọn point àwọn ọ̀rọ̀ kan bí mo ṣe ẹ̀kẹ́ lè mọ̀ pé nǹkan tí mo sọ mo mọ nǹkan tí mo sọ ó wá gbé fún Bímbọ́ Thomas ó ti bá ọmọ yẹn jà ọmọ yẹn wọ́n ti jà ń gbà yẹn nítorí pé ọmọ yẹn ìgbà tó ṣàtìyá ọmọ yẹn wá pàdé bọ̀bọ́ kan ọmọ tí mo ló pàdé yìí ó wá jẹ́ ọmọọṣẹ́ ẹ please share love like please share love if you want to hear more ọdọ wọn lè flag yẹ you can love ṣó ti yé love love you want to hear more love and share me, and share and like ṣótiyé you are free to share you are free to like you are free to give me the red button okay you know wọn ò lè flag me down mo sọ ni wọn ò lè flag me down if anybody is try to do that àwọn ìjọba wọn wọn máa wọn tún kó bọwọbọwọ bọra wọn jẹ ẹsẹ evidence ni ṣótiyé so the anything tí wọn bá ti ṣe is uh, is being recorded as being ṣótiyé yín mẹyẹn so ó wá gba ilé yẹn lọ́wọ́ ọmọ yẹn ó wá gba ilé yẹn ìgbà tó gba ilé yẹn lọ́wọ́ ọmọ yẹn ó gbé fún Bímbọ́ Thomas nígbà yẹn Bimbo Thomas ló gbé fún Bímbọ́ Thomas so ọmọ yẹn wá ti rí ẹnìkan tó fẹ́ẹ́ fẹ́ ní Amẹ́ríkà ń gbà yẹn wọ́n pe bọ̀bọ́ yẹn ní Túndé ìjà òdọ́là Túndé náà lórúkọ bọ̀bọ́ yẹn jẹ́ ṣé mo pé mo sọ̀rọ̀ Túndé kan lánàá tí mo ní orí lowó ọmọ ẹ̀pẹ́ bọ̀bọ́ tó tún wá fẹ́ fẹ́ iná ọmọ ẹ̀pẹ́ náà ni ìyẹn gan ni mo tiẹ̀ ṣe sọ pé kí ni ẹ̀pẹ́ gan tiẹ̀ ṣe fáwọn pípù ìgàn náà wọ́n kàn máa máa pa wọ́n ṣá wọ́n ṣà ń pa àwọn èèyàn so òun ló pa Bisi Bidapo I mean sorry Bisi you no die in Jesus name you no die but I pray for you in Jesus' name. You will not die but live to the glory of God. Um, uh, Bisi Komolafe, òun ló pa. So ó wá gba ilé yẹn lọ́wọ́ ẹ̀ ó gbé fún èyí tí mo sọ yìí. Ó wá òun ọmọ yẹn ti wá rẹ́ni tó fẹ́ fẹ́ ní ìyẹn wà l'Amẹ́ríkà wọ́n pè ní Túndé. Túndé ọmọ ìjà ọ̀dọ́là. Ṣé ti yé yín? Túndé ọmọ ìjà ọ̀dọ́là ló fẹ́ fẹ́ ṣé mo pé tó má dẹ̀ ti fẹ́ MC ẹ máa gbọ́ àwọn ọmọ ní tíátà ẹ̀ tó bá ti fẹ́ MC tẹ́ bá lọ wò wọ́n dáadáa wọn ò ní jẹ́ kí wọ́n má rì mọ́ ẹ máa wò wọ́n ti break many many home wọn ṣé ti yé yín bẹ́ẹ̀ fẹ́ sí àbálógun àwọn ló break home ẹ̀ wọ́n ṣe wà yẹn bọ̀ tọ̀rọ̀ fẹ́tì àkọlà fẹ́ sọ lẹ́nì ẹ̀fẹ́ tí à ń gbà tó kọ́kọ́ mọ̀ wọ́n tó máa rí pé òun ti mọ̀yàn gbà yẹn tán ti TMC fáríà wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n máa kọ́kọ́ pínra ẹni yẹn sọ́wọ́ ni o wọ́n máa ṣe torí iṣẹ́ tán ti lò fún wọn ò ní jẹ́ kó má rì mọ́ so that wọ́n máa wọn ò ní jẹ́ kó má rì mọ́ ṣó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn wọn ò ní jẹ́ kó má rì mọ́ so wọ́n ti ṣe many things wọ́n ti ṣe many things tó máa ṣe torí àwọn ọmọ ní tàtà mo fẹ́ mẹ́nu bà ní àárọ̀ yìí kó tó di pé mo lọ sí àwọn oh, another thing so mo mo ní àwọn nǹkan tí míì tí mo fẹ́ ṣe so òun ló bí bísí eh, bísí kọ́mọláfẹ́ yẹn MC ló pa reason why tí mo fi torí pé nígbà tí màláìka wá sí Dubai yẹn màláìka sọ nǹkan kan fún mi ṣé àmì pé tẹ́ bá ti kọ́kọ́ mọ àwọn lára wọn eléyìí ba eléyìí jẹ́ àwọn náà máa ń bìtìrè ara wọn eléyìí ba eléyìí jẹ́ fún eléyìí eléyìí ba eléyìí jẹ́ fún eléyìí ṣó ti yé yín so nígbà yẹn ní ọjọ́ yẹn lọ́hùn-ún mo ṣàṣẹ mọ̀ pé àti máa ń rí wọn èmi ò rí rí nígbà tó kọ́kọ́ wá ṣe show fún mi yẹn ìgbà tó máa wá dé i was like mo máa ń béèrè question tí n bá ríyàn mo máa ń fẹ́ màá fẹ́ mọ̀ torí i design spirits ṣó ti yẹ yín mẹ́yẹn àwọn gbogbo nǹkan tí mo ti rí kà lórí pépà mo wá béèrè lọ́wọ́ ẹ̀ mo ní wọ́n ní síndodo pòun ló ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí síndodo yẹn happen to be ó lè má mọ̀ o now happen to be one of àbúrò ọ̀gá mi kan àbúrò sàmọ́sangudu ó wá relate mọ́ sàmọ́sangudu níjẹ̀bọ́dẹ akíìmù bọ́dẹ̀ eh, mr sàmọ́ sangudu ó wá rí relate mọ́ sàmọ́ sangudu yẹn níjẹ̀bọ́dẹ mo máa sọ̀rọ̀ mọ́ ni à mo ní eh, kí ló ṣẹlẹ̀ sí eh, síndodo a máa gbọ́ nǹkan ó lẹ́mi sí lòlò màláìkà ọlọ́run kódà èmi fúnra mi gan tún béèrè lọ́wọ́ lọ́wọ́ MC nígbà tó yá torí pé ìgbà yẹn mi tí mo MC pàtí mo wá mo MC mo wá ní ah, tó mo mà ní mo ní mo ṣáà mo béèrè lọ pé wọ́n ní wọ́ ló pa ọmọ ẹ̀ Bísí Kọ́mọláfẹ́ ó ní ta ló sọ fún mo ní màláìkà ó rẹ́rìn-ín pé òun òkìrí ó ṣàṣe ó ṣà pé ó kàn ṣéèkì orí ẹni tó bá ti rí ó kàn ṣéèkì orí báyìí hmm, ó ní wọ́n ń bà òun jẹ́ ni bó ṣe sọ nìyẹn but it for me èmi fẹ́ sọ fún yín mo fẹ́ sọ àwọn point bá ti wá measure gbogbo wọn tán màá wá sọ point fún yín ṣó ti yé yín bẹ́yẹn màá wá sọ point fún yín so mo bèrè lọ́wọ́ ẹ̀ ó wá ní à síndodo wípé ó mà ti lo síndodo no sorry Bísí ò tí kú o Bísí kọ́ mo ní wọ́n mà ní Eh, ìwọ ló pa eh, pé ìwọ ló fẹ́ pa kí lorúkọ ẹ̀ eh, sídòdò sorry sorry o mi ò fẹ́ kéèyàn kó tìmọ̀ i'm sorry mo mi ṣe mi ṣe kì í ṣe bí sí ni mo àmì kì í ṣe bí sí mo fẹ́ sọ pé wọ́n wọ́n fẹ́ pa pé mo ní wọ́n mà ní ó ló fẹ́ pa síndódó síkírátù síndódó please like share ó ló mà ló fẹ́ pa síkírátù síndódó pé wọ́n ló fẹ́ pa síkírátù síndódó bàtà gbọ́ pé ó sì kìgbà ẹ̀ ó ní ẹ̀ ẹ́ ó kàn ṣorí báyìí wípé òun pé ó ṣe kinní kan pé ó shit wọ́n ṣe máa ń set obìnrin tó bá ti lo iṣẹ́ fún obìnrin yẹn tán tó bá yẹ pé wọ́n ti promise ẹ̀ pé wọ́n love ẹ̀ wọ́n á set ẹ̀ fún wọ́n á set ẹ̀ fún ọkùnrin míì sódà torí wọ́n ti wọ́n ti lo iṣẹ́ fún wọ́n fẹ́ tì sọ́run ẹlòmíì ṣó ti yẹ yín mẹ́yẹn kò dáhùn ó ní màlẹ́kà ni à òun lòún màrà padà ipò mà ti pa síndodo tán pé MC mà ti pa síndodo kó fẹ́ fi ṣètùtù pé ó máa ń fi wọ́n ṣètùtù ni dáàbò bó ṣe sọ ọ́ngbà yẹn pé ó máa ń fi wọ́n ṣètùtù mo ní ẹ̀ẹ́ ó fi wọ́n ṣètùtù and then mi ì tí ì mọ MC rárá nígbà yẹn tó sọ̀rọ̀ yẹn mi tí mẹ́m sí o màláìkà ní first day tó kọ́kọ́ ṣe show fún mi tí mo show tí mo ní mo promote ẹ̀ ń Dubai yẹn èmi béèrè wọn wọn kan tí mo ti rí lórí ẹ̀ tá ti rí lórí paper tá ti gbọ́ káàkiri like like like share yes thank you thank you thank you mo rí mo rí everybody God bless you yes so mo wá ní ó ní kò sọ̀rọ̀ ó ní ó ń bà ń jẹ ni ó ló ń bà ń jẹ but ẹ mọ̀ wípé ó tún máa rí wọn àtúnkì èyí tó ṣe lánàá la tún dúpẹ́ ẹni tó bá ti gbogbo ayé ló máa ń bì happy tá a bá ti rí a máa ń bì happy ó máa bú wọ́n máa sọ̀rọ̀ wọn wọ́n dẹ̀ máa sọ kínní ó lóun ló ṣàfẹ́ lò ló fẹ́ lo síndódò bọ̀t òun ò gbà kó lò òun ló ń pe gbogbo àwọn àfáà òun pé ó tún wá ní àáfà ẹ̀kan tó jẹ́ bíi ọ̀rẹ́ ẹ̀ tó máa ń sọ̀rọ̀ fún ó wà ní ti ọ̀nà ìtafájì ọ̀nà bíi ìsàlẹ̀ kó báyìí ó ní à gbogbo wọn ṣá làwọn máa pè tó ń ra ọmọbìnrin yẹn padà o pé omc ti lò ó ìyẹn síndodo ìyẹn síndodo ìyẹn bí màlẹ́kà ṣe sọ nígbà yẹn síndodo but bísí ìbídàpọ̀ bóyá mi bísí oh my god lórúkọ jésù kí ló ṣẹlẹ̀ sí kí náà fẹ́ kí n sọ nípa bísí ìbídàpọ̀ bí i don't know because they disturb that girl also a little bit a little bit tí mo mọ̀ mi ò mọ̀ so much you understand i've never wọ́n máa ti ríra ti pàdé dáadáa ní party but we don't talk i don't talk to them they don't talk to me you understand but i don't know why ọ̀rọ̀ ẹ̀ fi ń wá sí mi lẹ́nu i pray you are you are you are delivered in jesus name i pray the lord will set you free i pray whatever the embargo dey lay on you because wọ́n kàn máa sọ pé máa ṣe packaging bí gbogbo ayé tiẹ̀ ní ayé tiẹ̀ ní yín lára wọ́n ṣàní ẹ ṣáà máa dress dáadáa o ẹ ṣáà make sure pé tọ́jú skin yín o you understand all those things cannot make you happy you understand you try to go to god you try to pray to god ṣó ti yé yín mẹ́yẹn so. Bísí Kọ́mọláfẹ́ là ń sọ kì í ṣe Bísí Bídàpọ̀ bẹ́ o bọ̀ mójú kan sọ pé I pray for you because ọ̀rọ̀ ẹ̀ ń wá sí mi lẹ́nu màá fẹ́ dárúkọ eléyìí òun ló ń wá sí mi lẹ́nu so Bísí Kọ́mọláfẹ́ yẹn MC ló pa MC ló pa Bísí Kọ́mọláfẹ́ ìgbà torí pé wọn tó má ti lo iṣẹ́ yẹn fún ẹnìyẹn tán tán ti fẹ́ wọn ò ní fẹ́ kó má rì mọ́ ṣó ti yẹ ìyẹn dẹ̀ ti wá ní ọmọ ẹni tó fẹ́ fẹ́ Túndé lórúkọ bọ̀bọ́ yẹn jẹ́ ọmọ ìjà ọ̀dọ́là ìjà ọ̀dọ́là yẹn ọmọ ẹ̀pẹ́ ni ó ní permanent kinní kan secretary ní Lagos state yẹn bàbá ẹ̀ ó ti wá kú wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ ń jẹ̀bú òde náà ni àwọn kan ló pa yẹn à ń bọ̀ lórí ọ̀rọ̀ yẹn a máa wá sórí yẹn àwọn tó ẹni tó pa ìjà ọ̀dọ́là tọ́ bá ti bó ṣe ń ṣe ní ìyàwó nǹkan tó ń sọ pé Ìjẹ̀bú Òde mi ò bú Ìjẹ̀bú ṣe mọ̀ pé mo sọ the only child tí mo ní kọ́lọ́n bá mi wò ó kó bá mi sọ́ di púpọ̀ kó bá mi dá sí kó dèmi náà sí fún kó dèmi náà sí kó dòun náà sí fún mi káyé má ṣòfò náà ayé mi káyé tèmi náà má ṣòfò náà ayé ẹ̀ àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káyé ọmọ yín má ṣòfò náà yín kọ́ má sọ ọmọ yín dàkúdà ṣé ti rí ìjẹ̀bú ni mọ ẹ̀pẹ́ ẹ̀pẹ́ yẹn mọ gbogbo ìjẹ̀bú kan ni wọ́n ìjẹ̀bú ni so i love ìjẹ̀bú but àwọn èmi pé mo wọ́n mo wá láti pé ọmọ mi wá láti bẹ̀ ìyẹn omi pé kí n máa àbí pé mo mọ àwọn kan láti bẹ̀ ìyẹn omi pé kí n má sọ nǹkan tán bá ṣe i will not cover evil only suffer not the wish to live so mc tán bá ti lo iṣẹ́ yẹn fún wọn ní tí mò ń sọ fún yín rèé tán bá ti lo iṣẹ́ fún àwọn pípù yẹn tán bá ti lo iṣẹ́ fún àwọn pípù yẹn tán bá ti lo iṣẹ́ fún wọn ò ní jẹ́ kó márì mọ́ tó bá fẹ́ márì ó bá ti rí pé ó fẹ́ fi tipátipá márì wọn máa pa ni kò ní márì àwọn elógun wọn torí many of them máa ní wọn ò sílé ọkọ wọn ò sílé ọkọ kò wú many of them o. Mojíọlá Ìyá lókù tí mo fẹ́ sọ ń sìn ṣe máa rí pé wọ́n dààmú Mojíọlá Ìyá yẹn títí títí títí ó fi kú ni may her soul rest in perfect peace ẹ wo ìdààmú àti ẹkún ayérayé tí wọ́n kó sí tí wọ́n kó ìdílé ẹ̀ sí ìyá ẹ̀ particularly ṣé ó ti yẹ yín ìyá ẹ̀yẹn ó dá mi lójú pé ó máa love pé kò ń kú kọ́mọ yẹn ṣe dáadáa fún un kó pèrò kí gbogbo àwọn èèyàn ṣó ti yẹ yín bẹ́yẹn kó ń kú dàbọ̀n ṣe ṣe fún un ṣó ti yẹ yín bẹ́yẹn so mo dẹ̀ fẹ́ sọ ìyẹn tí Mojíọlá Ìyá Mojíọlá Ìyá kẹ́ máa wò ó kẹ́yìn náà ẹ̀yin ọmọ oní mo sọ́ọ̀rì láti sọ ẹ máa ní pé ó yá kí ló ṣe tó ń gbẹ̀rẹ̀ ẹ wà careful ẹ má jẹ́ kí wọ́n máa tó torí kọ́bọ̀kọ́bọ̀ ọlọ́run tó ti fún yín destiny tẹ́ bá farabalẹ̀ àwọn á ti torí ẹ̀rọ máa ṣe sọ pé àwọn àwọn stars nàìjíríà kò ń mi àwọn kan pé wọn ò ń gòkè wọn ò ń ṣòwò ṣe kíní kan àfi kan ṣe ṣe kíní kan ṣe kíní kan that is not like that in other country tẹ́ bá ráwọn celebrity àwọn celeb àbí kílẹ̀ lẹ́yìn wọn ń jẹ́ ní other country like ìlú àwọn amẹ́ríkà yẹn tẹ́ bá rí wọn ẹ ti understand àwọn àwọn àwọn ò lè torí token àwọn tó máa ń fúnyàn ni wọn ò ń ta star wọn fúnyàn àwọn tó máa ń fúnyàn ní owó ni ṣó ti yé mẹ́yẹn wọn ò dẹ̀ wọn ò ṣe bẹ́ẹ̀ yẹn lọ ń sùn kiri pé wọ́n sùn kiri nítorí owó wọ́n ṣe báyìí tí wọ́n bá build ara wọn àwọn ẹlòmíì máa wá associate mọ́ wọn torí pé àwọn náà ti ṣe kíni they are okay o ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn but ti àwọn ti nàìjíríà yẹn wọ́n ń ba ayé àwọn èèyàn jẹ́ àwọn èèyàn ti nàìjíríà yẹn wọ́n ń ba ayé àwọn èèyàn jẹ́ gbogbo àwọn star yẹn náà majority of them ọ̀rọ̀ tí mò ń sọ àwọn tó bá kàn wọ́n mọ̀ o ẹ ti understand ní tí mò ń sọ àwọn tó bá súnmọ́ wọ́n mọ̀ ti Bísí ẹnìkan ní evidence tí òun ló pa ó fẹ́ márì ní bó ṣe fẹ́ márì ṣàmọ̀ pé wọ́n wá ló lóyún gbà yẹn tó lọ sí location wá bẹ̀rẹ̀ sí ní ó bẹ̀rẹ̀ sí ní bleed ó bleed to dead ó bẹ̀rẹ̀ ó kọ́kọ́ ti ní depression kọ́kọ́ ní depression because iṣẹ́ tán bá ti lò yẹn ẹni yẹn ò gbúdọ̀ márì mọ́ sẹ́ẹ̀ ah, it happened to me òun ni wọ́n ṣe òun it happened to me So ti yẹ yín bẹ́yẹn it happened to me but iṣẹ́ yẹn kò dáhùn ní ara ti tèmi yẹn náà máa ṣe wò pé eléyìí ìtorí ọjọ́ tán ti lo àwọn iṣẹ́ yẹn tó ti dá oògùn wọn lára tèmi àwọn ọjọ́ yẹn lògùn wọn ti bàjẹ́ ọjọ́ yẹn lewé wọn ti bàjẹ́ ọjọ́ yẹn lewé e, e, e, egbò wọn ti suko tó bá kọ́kọ́ suko wọ́n lè máa mọ̀ pé ó ti suko so wọ́n ìmọ̀ máa ro agbára tààná yẹn náà ìmọ̀ máa rò pé àwọn ń lò ṣó ti yé tó yẹ pé wọn náà kò ní sẹ́nibọ̀ tó lè kojú wọn kò ní sẹ́nibọ̀ tó lè sọ̀rọ̀ wọn jáde kò ní sẹ́nibọ̀ tó lè ṣe kinní kan ṣó ti yé yín mẹ́yẹn so eh, Bísí eh, Mojí Ọláìyá ìgbà tó kọ́kọ́ fẹ́yàn ní Òṣòdì yẹn ó fẹ́ ẹ̀gbẹ̀gbẹ́ rí ṣeun ẹ̀gbẹ̀gbẹ́ ṣeun ẹ̀gbẹ̀gbẹ́ má máa nà tó má máa nà kiri ẹni tó bá mú kẹ́ lọ bèrè dáadáa ṣeun ẹ̀gbẹ̀gbẹ́ á máa nà ó wá fẹ́ ó kọ́ ó lọ́kọ bóyá ó dà pé ó lọ́ lọ́kọ sílé bọ̀ tó ń déètì ṣeun ẹ̀gbẹ̀gbẹ́ ó déètì MC MC ló déètì last ṣó ti yẹ mc Low date last kó tó di pé wọ́n wá ta iṣẹ́ ẹ̀ fún tán bá ti lò kù nígbà míì wọ́n wá gbé fún Wàsíù Àyìndé tí mc bá ti jẹ iṣẹ́ kan sáríà ló máa ń kọ́kọ́ jẹ iṣẹ́ yẹn sáríà yẹn náà you are a bad ó tún bad gan sáríà yẹn torí ẹ̀ ní mc gan ò ṣe lè dùbì dá sáríà sáríà bó ṣe wà yẹn ó bàdì ju mc lọ o sáríà tẹrọra rí yẹn ó bàdì ju mc lọ tó bá ti ráyè gan á ti pa mc yẹn ṣe mọ̀ pé mi ò bo MC o mi ì dẹ̀ bo anybody wọn gbogbo nǹkan tán ti ṣe mo ti sọ o MC is a killer òun kọ́ ló máa ní kán jẹ irin mọ́ wọn lórí obọ̀ tí gbogbo àwọn ọmọ tó máa ti pa ilé ìwọ tó máa shoot ìwọ tó máa ṣe sharp shooter wọn wọ́n ti mọ̀ ṣó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn wọ́n ti mọ̀ ẹ ti understand but òun ló lórí tí wọn bá tí ò bá ní kán pa wọn wọn ò ní pa wọn ṣó ti yẹ yín but àwọn tó tún máa ń lò tó máa fi òrùka bà òun ni mo sọ fún yín mo ti sọ fún yín ẹ má fòrùka kan mọ́ mi o ẹ má fòrùka kan mi o àyíṣò mo máa sọ mo máa tí àwọn ọmọ wọn bá dé sínú ilé wọn ní kí àwọn adití kó ba lè gbọ́rọ̀ ńgbà míì wọn náà máa sọ létí ọmọ ẹ̀ so that ọmọ ẹ̀ á fọwọ́ júwe fún táwọn kan ọmọ ọlọ́mọ kan tí ó máa ń wá sọ́dọ̀ mi láwọn ọmọ wọn yẹn tán bá ti dé sọ́dọ̀ mi máa ní òrùka tẹ́ máa ń lò kiri àyíṣò tell them ṣé wọ́n máa rí i pé obìnrin yẹn máa ń kó máa ń sọ̀rọ̀ wọn wọ́n rò mọ́ ọmọ pé ọ̀rọ̀ mi nítumọ̀ ẹ má fòròka kàn mí o ẹ má fòròka kàn mí o àyíṣò tell them ẹ má fòròka kàn mí ẹ má fi òrùka kàn mí ẹ sáré àti wá ṣe tiẹ̀ ní kò ṣe ní white mọ́ ó máa ń gbé òrùka ńlá kan kìrìgbà báyìí ó máa ń gbé sọ́wọ́ òrùka iṣẹ́ burúkú ni wọ́n ti gbé kan sábẹ́ ẹ̀ ṣó ti yẹ yín mẹ́yẹn ó máa fi ń kànyàn lórí ó máa fẹ́ fi kànyàn ní tó bá ti rí ẹ ṣá á fẹ́ fọwọ́ kọ ẹ lọ́rùn Koko Zaria nìyẹn àwọn MC náà máa ń fẹ́ ṣe é ṣó ti yé so wọn ò ní fẹ́ tí wọ́n ti ẹni yẹn bá ti ṣe wọn ò ní fẹ́ kó fẹ́ èèyàn mọ́ so ó ti wá fẹ́ MC ó dà pé wọ́n ní Zaria ló fẹ́ ṣó ti yẹ yín mẹ́yẹn wọ́n ní Sarah ló kọ́kọ́ fẹ́ tó máa ṣe tán ó máa fún lówó máa tún pé wọ́n máa tó ṣe tán torí ó ti sọ fún ọkọ mi rí níjọ́ tí mo lákọ́kọ́ dé sílé ẹ̀ báyìí ló sọ pé à Auto jẹ́ kí òun gbé ọkọ ẹ̀ jáde kóun ní kí bó ṣe sọ leléyìí o tí n bá parọ́ mọ́ Ọlọ́run ṣèdájọ́ tí n bá parọ́ mọ́ Ọlọ́run tí n bá parọ́ mọ́ kọ́lọ́run ṣèdájọ́ fún mi tí n bá parọ́ mọ́ ọlọ́run kò ṣèdájọ́ fún wọn kó tó bọ̀ máa tú wọn ní àṣírí káàkiri àgbáyé kó ba gbogbo ewé àti egbò wọn jẹ́ kó ba ògùn wọn jẹ́ ọlọ́run kò fi wọ́n ṣẹ̀sín gbogbo ẹ̀jẹ̀ tán ti ta sílẹ̀ kó bẹ̀ṣẹ̀ wọn wò kó gbé ẹ̀ṣẹ̀ wọn kó gbé wọn já gbangba kó gbé wọn sí ìta gbangba bẹ́ẹ̀ ni so wọ́n wá ní wọ́n wá ní à jẹ́ kí ọkọ ẹ jẹ́ kóun gbé jáde òun máa kọ́kọ́ pe Faith Balogun kó ṣeré fún kókó òun is a quiet ẹni tó bá mọ̀ ni ẹnìkan wà lórí tó máa ń wà lórí kíní ìbọ̀dá yẹn bọ̀dá bìdín ó mọ̀ ó wọ́n ti jọjọ ṣiṣẹ́ ní báǹkì ní èkó báǹkì rí so is a very gentle person so lọ́yìn yẹn wá sọ pé wẹ́ẹ̀ irú àwọn wòlé léyìí nìyẹn máa wá dọ̀jì sínú ilé kò ń fẹ́ gbogbo orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní tí sáré máa ṣe ló máa ń sọ fún gbà yẹn because wọ́n rí i pé ayé wa settle they looking for a way to just set our òun kọ́kọ́ bá sọ so, bíi pé kán gbé jáde tó wáá jẹ́ pé ó tẹ̀lé wọn lọ ọkọ mi ló ní kí n kọ́kọ́ tẹ̀lé wọn lọ sí Ọ̀ṣọ́dìdé wọn yẹn o mo sọ fún yín tẹ́lẹ̀ ọkọ mi nígbà tó ń ṣáà disturb ẹ invite wọn mo ní èmi ò ń lọ wọn ní à ẹ kíní kan ó tiẹ̀ lọ́mọ ìyálọ́jà kan tó wá tó jẹ́ pé ọmọ Bọ́lá Tinubu ó máa ń wá àwọn kọmíṣánná gbogbo làwọn máa ń pè ló máa ń wá ìwà máa ṣe ìwà máa ṣakọ máa sọ ìbò òṣì kan mi ò ṣe ti understand àwọn tí mo bá ṣe ọmọ olóyìnbó lọkọ mi you understand so ọkọ mi ni wọ́n kọ́kọ́ gbé sílẹ̀ yẹn ọkọ mi wá ní kò fẹ́ wá ní tẹ̀lé wọn lọ òun ò lọ tẹ̀lé wọn invite kó má dà pé àwọn reject ẹ̀ so ọkọ mi ni wọ́n kọ́kọ́ nọṣẹ́ yẹn sí you understand àwọn máa gbé lọ level kan àwọn máa ṣe kiri kan ọkọ mi wá wò pé what kind of nonsense is that because a máa church ni a máa ń lọ pé ó look horror to us ó look rubbish ó look somehow nígbà tí a gbélé ẹ̀ tí mo sọ pa gbélé Koko Zaria o so ìgbà tó ṣe tán ó gbé fún ah, ah, ó wá gbé mc náà ló fẹ́ lance mc ó wá gbé mc ló wá lùgbà tí mc fẹ́ tán ló wá gbé fún àyìndé wàsíù ṣe mọ̀ pé wọ́n bá ti ṣe tán báyìí wọ́n máa pàṣẹ àwọn guest yẹn sọ́wọ́ ara wọn wọ́n wá máa ṣe wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni gbogbo wọn dẹ̀ ṣe ń pàṣẹ sọ́wọ́ ara wọn wọ́n ń lo iṣẹ́ fún wọn ni o wọ́n ń lo iṣẹ́ fún wọn ni o you understand wọ́n máa wọ́n wá pàṣẹ sí ọwọ́ àyìndé wàsíù ẹ̀jẹ̀ gbà yẹn ní ilé lẹ́yìn yẹn ti kúrò nínú ilé pé òun àtọkọ òun jà ọkọ òun máa ń nà òun tí pépà gbẹngbẹ tó ṣà separate so wọ́n wá ní kó convert sí muslim nítorí ti ṣe fẹ́fẹ́ mi náà rí ni òtọ́ sọ pé kẹ́mi convert sí muslim mo ní muslim kọ́ muslim nínú ilé mi nínú ilé tó ń gbé mi bí mi ilé ọba ní gbogbo ẹ̀sìn yẹn náà máa ń ṣe. ẹ wọ́n ròyìn kí lorúkọ yẹn àti fétíà yẹn pé à fétíà náà gbóná torí wọ́n ti lo mẹ́ni iṣẹ́ fún kò lè bóyá kò jíṣẹ́ lára ẹ̀ wọ́n ní kiri kan so wọ́n ṣàgbọ́n wá gbé iṣẹ́ wọn yẹn lọ sọ́dọ̀ àìdè ṣá ìyẹn iṣẹ́ mojí ọlá ìyá ìgbà yẹn ni òun àti ọmọ àìdè ló jọjọ lọ sí mẹ́ka ìdáyà wọ́n jọ lọ mẹ́ka ni ìdáyà fétí àbálógun Mojíọlá ìyá ṣó ti yé gbogbo gbà yẹn tẹ́ bá wo owó wọn àyìndé máa gbé wọn sórí wọ́ ẹ̀ báyìí ẹ lówó ó lè ti wá dìlítì ẹ̀ ń sìn ọlásùnkànmí mà ṣá lórí ọlásùnkànmí mà ṣá àgbèsí á ní à ah, ah, this is my people àwọn èèyàn mi wọ́n wà ní Saudi báyìí wọ́n ṣe kíní kan báyìí ṣó ti yé bẹ́ẹ̀ you know then they use them to spite some people ṣó ti yé bẹ́ẹ̀ settle down ṣó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn ó wá lóyún tó fẹ́ bímọ nìyẹn wọn ò ní fẹ́ kẹ́nìyẹn bímọ mọ́ ẹ lọ wo aláàjì Wàsíù Àyìndé ọmọ ẹ̀ yẹn ẹ̀ ẹ̀ kí lorúkọ ẹ̀ yẹn mi ò tí ì mọ̀ wọ́n ní gbogbo gbà yẹn o but ìdáyà yẹn sọ òun nìkan nìyá òun bí òun jí kan tí ó bá èyí tó bá gbóná tẹ̀sẹ̀ ẹ̀ bá gùn tó bá bímọ fún Àyìndé ló máa tún bímọ fẹ́ lòmíì ṣó ti yẹ yín mẹ́yẹn ẹni tí ẹsẹ̀ ẹ̀ bá gùn ṣó ti yẹ yín mẹ́yẹn a máa sọ pé wọn kì í san kinní kan kinní kan bóyá kinní kan kinní kan pé wọn fẹ́ iṣẹ́ àyìndé wàsíù ó ti ń pèrè lọ́ba ó ti jọba á ní ọba wọn kì í fẹ́ yàwó ọba ṣó ti yé ìwọ ló mọ tó o tójú bọ̀ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn bọ̀tí mo gbàdúrà gbogbo àwọn tó o ti dè mọ́lẹ̀ ọ̀run máa tú wọn sílẹ̀ tó bá gbàgbọ́ ni o ọlọ́run á tú wọn sílẹ̀ nínú ìdè gbogbo ìdè yẹn á wá di tiẹ̀ lórúkọ jésù gbogbo ìdè tó o ti di àwọn èèyàn á wá di tiẹ̀ so ó wá síbí wọ́n máa ní ó ti ní disease kan tó fẹ́ pa nígbà tó bímọ tó wá bímọ ó wá kú sí Canada there is a spiritual something attached to it to this death of these people ṣó ti yẹ yín mẹ́yẹn ẹ lè sọ pé àwọn torí ẹ̀ náà ṣe máa ń sọ pé àwọn mùsùlùmí gba iná máa máa píríṣì ṣé mùsùlùmí ni Wàsíù ni àdó táwọn kan máa sọ pé mùsùlùmí tó ló gbé ilé fáwọn àfa àwọn kì í ṣàfà àwọn àfa gidi ló gbé kiri ṣé mùsùlùmí ni Wàsíù àìdí ṣé Wàsíù Àyìndé ṣé muslim ṣé muslim ni ṣé ọmọ ọlọ́run ṣé báwọn tó bá mọ ọlọ́run ni wọ́n pè ní mùsùlùmí àbí kí ni wọ́n ló ń jẹ́ múmìnà àbí kí ni tó mọ ọlọ́run àbí mi ò mọ dáadáa but ṣé báwọn tó bá mọ ọlọ́run rè pé àwọn èèyàn ọlọ́run ni mùsùlùmí ni ẹ ṣé èèyàn ọlọ́run ni mu Wàsíù Àyìndé ni. ṣé bá ọmọlẹ́yìn kristi àwọn tó bá ṣe tòótọ́ ni ni wọ́n ń pè ní kristẹni ó ní by their fruits you shall know them ṣé mùsùlùmí náà ni ìyẹn Ah, tó bá jẹ́ bí wọ́n ṣe é ṣe muslim nìyẹn so bad o ah, à ń sọ kan ṣé wọ́n lògùn hmm. ṣé muslim náà ni sulé alámàláìka àló lè kírun kú idán ni idán náà fi ń ṣé muslim nǹkan tó níbẹ̀rù ọlọ́run ṣé wọ́n máa ṣe àwọn gbogbo nǹkan tó ń sọ yìí ṣé wọ́n máa ṣèkà fún ẹ̀dá ẹgbẹ́ ṣé wọ́n máa ní ṣé wọ́n máa pààyàn ṣé muslim muslim máa pààyàn so wọ́n pa wọ́n ṣe pa ó ní mò ń sọ ẹ lọ wóríwó ẹ tó máa ó wá àyíǹde wàsíù ló wá use mọ́ títí ó lọ́kọ̀ o but ó use mọ́ àyíǹde wàsíù very very well very very well ó máa gbé tí wọ́n bá wà nínú ilé ẹ̀ báyìí ó máa gbé àló gbé síbẹ̀ àwọn èèyàn mi nílùú Saudi Arabia ṣó ti yẹ yín mẹ́yẹn ó use mọ́ wọ́n taṣẹ́ ẹ̀ náà fún ẹ̀yin ọmọ oní tíátà ẹ wà careful ẹ̀yin many people ló ti wọ̀n nínú wọn pé nǹkan kan ń ṣe òun mo wá tún fẹ́ sọ like share like love tẹ red button ẹ bẹ tẹ bá fẹ́ ẹ tẹ red button tẹ bá dẹ̀ tẹ náà kò ṣe nǹkan kan a máa sọ náà ni tẹ bá dẹ̀ like ẹ what i don't even want you to like it but it's a, it's a reality so we must say it either people like it or not n tó ṣẹlẹ̀ la máa sọ òun àwọn ló pa wọ́n ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì tàn yín jẹ torí òun màláìka sọ fẹ́mi ni authoritatively pé MC ó fẹ́ lo síndódó òun lòún rà padà pó ti lò ó póun lòún rà padà MC ó ló fẹ́ lo síndódó ipò tiẹ̀ ti lò ó òun lòún rà padà. ó ló ti lo síndódó òun lòún rà padà nígbà yẹn ó ló ti lo síndódó òun lòún rà padà ó máa sọ á ní bó ṣe wà ńbẹ̀ yẹn òun ò lè fẹ́ míwà òun náà ló taṣẹ́ síndodo ṣe wá rí òun ló taṣẹ́ síndodo torí ngbà yẹn tí mo wá mọ MC tí mo béèrè lọ́wọ́ ẹ̀ tí mo wá sọ pé torí gbogbo nǹkan tán bá ní wọ́n ṣe yẹn tó dangerous yẹn I used to ask them eventually that's why I used to I now realize that it's true wọn ò purọ́ mọ́ wọn ṣótiyé torí tèmi bá béèrè lọ́wọ́ bẹ́ẹ̀ ṣé mo pé wọn ò ní jẹ́wọ́ pé nítòótọ́ àwọn làwọn ṣe because maybe one way or the other wọ́n fẹ́ ṣiṣẹ́ mi by collecting my things if you if they should tell me that pé àwọn làwọn ṣiṣẹ́ mi pé mi máa tètè sá kò sẹ́ni tó máa bèrè tó máa sọ pé òun ló ṣe but with what they have now done to me I believe what Malaika said then is true ṣó ti yé bẹ́ẹ̀ yẹn is true mo dẹ̀ wọ́n pé wọ́n nǹkan tó ṣẹlẹ̀ Bísí Kọ́mọláfẹ́ yẹn ilé tó gbà fún lóṣòdì two bedroom flat nígbà tó wọn àti ẹ̀já tó fẹ́ lọ fẹ́ yẹn ilé eh, ọmọ Bímbọ́ Thomas ló gbélé yẹn fún mi ò purọ́ mo kàn sọ ni pé ẹ jẹ́ n sọ fún yín àwọn eléyìí ẹni tó bá ti bá yín sùn nínú wọn especially àìdè wàsíù kókó sáríà ẹ lọ gbàdúrà dáadáa ṣó ti yẹ yín mẹ́yẹn ẹ lọ gbàdúrà dáadáa torí wọ́n ń wá òkìkí ẹni tó máa tẹ̀ mọ́lẹ̀ tó máa pa lẹ́kún tó máa pa tó máa fi jayé ni wọ́n wá kiri ẹni tó máa sọ lé ẹ̀ sí ìdààmú tó máa fi jayé tó máa fi bu ìgá kiri ni wọ́n wá kiri ẹni tó máa sọ ilé ẹ̀dí ahoro táwọn ọmọ máa bùgà ni wọ́n wá káàkiri you pray pray i'm telling you nothing but the truth a sì ń bọ̀ ní àwọn nǹkan tí so láti báàkì àwọn nǹkan tí gbogbo àyẹn tí mo béèrè lọ́wọ́ láti báàkì ọ̀rọ̀ táwọn èèyàn sọ nígbà yẹn láti báàkì ẹ̀ up so ọmọge kámpọ́ọ̀sì tó kù yìí ó ti fẹ́ aláàjì Wàsíù Àyìndé kó tó marry gbà tó tún marry tó wá marry yẹn wọ́n set ilé ilé lady yẹn ìyẹn mo fi sọ pé tán bá ti fẹ́ yàn rí tán bá fẹ́ set èèyàn sọ́wọ́ tán bá fẹ́ jẹ́ kó lọ fẹ́ ọkọ ìgé ó lè jẹ́ lára àwọn boys wọn ni wọ́n máa ní pé kó fẹ́ tó bá máa nà wọ́n tó bá máa nà wọ́n wọ́n ń program ẹ̀ ni o àwọn máa sọ fún wa ní kó nà ṣó ti yẹ yín mẹ́yẹn torí pé wọn ò fẹ́ kó jókòó sílé ọkọ yẹn torí èèwọ̀ ni èèwọ̀ ni tán bá ti fẹ́ nìyẹn kò gbúdọ̀ jókòó sílé ọkọ mọ́ kò gbúdọ̀ lọ́kọ mọ́ èèwọ̀ ni ìbàdàn máa sọ fẹ́mi ẹ tí ẹ lọ́wọ́ ẹnìkan báyé bá ṣe yíyàn sí ló máa ń yí sí èmi ti wá gẹ̀ẹ́tì wọn ṣé èmi náà mo wá fara mi jì fún kíni mo fi jì fún jésù ṣó ti yé yín mẹ́yẹn mo fara mi jì sí fún jésù máa wá lọ sínú àwẹ̀ máa lọ sínú àdúrà èmi kò fọ́kọ mọ́ mi ò fọ́ lórí burúkú kan mọ́ torí pé ara wọn tó máa wá lo iṣẹ́ fún ẹ ẹ wà kí ẹ fún ẹ̀yin tẹ́ máa ń sùn kiri tó máa fún ní token iṣẹ́ náà dẹ̀ ni o iṣẹ́ ni o ṣùgbọ́n ẹ gbọ́ ẹ jẹ́ nǹkan kan fún yín iṣẹ́ ìjọmọ kò gbógun ọdún ìyá ìjọmọ kó gbógun oṣù o tẹ bá ti pọ̀ mọ́ ò ní láti là o àǹtí bẹ́ẹ̀ bá ti pọ̀ mọ́ ò ní láti là o ọlọ́run ò gbàgbé nìkankan kò mà sẹ́ni tọ́lọ́run gbàgbé àsìkò ni kò ì tó o ẹ má ṣe ìṣekúṣe yẹn ẹ má jẹun bá yé yín jẹ mọ́ ṣótiyé ẹ má jẹ́ kó bá yé yín jẹ́ mọ́ kẹ́ máa sùn kiri wọ́n wá sọ pé bàbá yẹn fifty thousand ló fún mi bàbá yẹn hundred thousand ló fún mi ẹlòmíì wọ́n máa gbé lọ ṣó olóṣó títì wà olóṣó inú kìnnìkan wà olóṣó ilé ọkọ wà olóṣó ìgboro wà èmi ò ń ṣọmọ olóṣó èmi ò ń ṣọmọ oníyìnṣẹ oníranù o ṣó ti mẹyẹ tó bá jẹ́ pé mo jẹ́ oníranù ni wọn àti èmi kọ́ ni mo máa sọ̀rọ̀ lẹ́ni o ẹ jẹ́ sọ fún yín dáadáa but those time tẹ́mi gbogbo wọn ti bá rí mo máa ń béèrè question lọ́wọ́ wọn sáríà ni ò kì í fẹ́ dáhùn question yẹn bó dẹ̀ máa ó ku ti ọmọge campus yẹn ṣé mo pé ń sìn wọn máa ń sẹ ó ní cancer ó ṣe gbá ó ṣàwo ṣé gbogbo yín kó tó di pé ó wá kú tó ti ń gbé kíní yẹn kiri tipẹ́ wọ́n máa ń gbin nǹkan sínú ayé yàn South Africa ni mo ti gbọ́ nǹkan kan àwọn ọmọ yíbò wọ́n sọ ń jẹ́ torí ní South Africa mo kiri rice mo mà jìyà mo ti jìyà láyé mi gan ni o bọ̀ tèmi ò jẹyà mọ́ lórúkọ jésù ìyàwó kì í ṣe tèmi àti tèmi tàwọn ọmọ mi àmì ìtọ́mọ mi àti tàwọn olólùfẹ́ mi àwọn tó fẹ́ mi fẹ́re ìyàwó ń ṣe ti yín mọ́ ẹ kúrò nínú ìdè so ẹ má fojú commonize ọ̀rọ̀ mi and if you commonize it that is your own but i will say it ṣó ti yé wọ́n sọ ní South Africa nígbà yẹn pé àwọn ọmọ yíbò yẹn wọ́n máa sọ wá ní à ah, all these uh, South Africa people they want to marry you torí àwọn ọmọ South Africa wọ́n máa ní pé kí wọ́n káwọn ọmọ Nàìjíríà kóra lé ńbẹ̀ yẹn kó wọ́n ṣe gbogbo ẹ̀ níbẹ̀ àwọn ọmọ South Africa obìnrin wọ́n ti wá wòye torí pé àwọn ọmọ Nàìjíríà náà máa ń use wọn wọ́n máa dump wọn so àwọn náà ti wá gbọ́n náà bá ní obìnrin kan ó lọ ó lọ mú àwo àwọn ọmọ yíbò yẹn ló ń sọ pé ó wá mú àwo àwo powder ní ehm, Joburg ibi tí mo máa ti ń kiri ráìsì gbà yẹn níbi ṣọ́ọ̀bù kan báyìí ní Joburg gbà yẹn mo ti ru ráìsì sórí èmi ní Nàìjíríà yẹn kí n tó kọ̀ntínú nípa sórí pé bọ́n ṣe ń pa àwọn èèyàn tó máa ti sọ̀kọ́ sínú ayé ẹ̀ tó máa bá kiri ṣó ti yẹ yín bẹ́yẹn eh, mo ti nígbà tí mo wà ní Ọbalẹ́ndé tí mo sọ pé mo mọ bàbá Akíolú àyìnbó lórí géètì bàbá Akíolú kan o torí pé wọ́n gba ilẹ̀ ọmọ kan tán gbé ilẹ̀ yẹn kán lè mọ̀ pé wọ́n ń gba gbogbo wọn wọ́n máa ń wọ́n fẹ̀yìntì àwọn àwọn tá tó yẹ ká lọ bá ká sọ pé dáàdì o ẹjọ́ ẹgbà wálẹ̀ o wọ́n ṣe nǹkan báyìí fún wa ṣó ti yẹ yín bẹ́yẹn so ilẹ̀ ọmọ kan wà ní opposite wọn wọ́n gba ilẹ̀ ọmọ yẹn o ọmọ yẹn ò mọ̀ pé mi ò ọmọ yẹn ò lè dá ó lè kò lè dá mi mọ̀ torí pé ó kéré nígbà tí èmi tí a sì wà ní ó kéré Ìyábọ̀ kéré nígbà yẹn ní street ní Berkeley so yabo kéré gan bàbá ìyàbọ̀ bàbá ìyàbọ̀ so bàbá yabo yẹn àwọn bíi ọmọ Tógò àwọn sọmọ pé àwọn Tógò àwọn Kútọ̀nù tó ti pẹ́ ní etí Ọbalẹ́ndé wọ́n ṣàpọ̀ àwọn Tógò àwọn àjàṣe yẹn wọ́n wà mẹ́rin bọ̀tì Èkó náà ni gbogbo wọn máa claim so ilé wọn ó wà níwájú ilé bàbá ilé bàbá báyìí ilé kan ilé lọ́ọ̀yà kan báyìí ó ti kú ìkejì yẹn ibi tí àṣàdé wà tẹ́lẹ̀ ilé ìyá ìyàbọ̀ ló wá wà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá ìyàbọ̀ ló wá wà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá ìyàbọ̀ mò ń bọ̀ lórí kéèsì yẹn tí mo ń sọ lọ yẹn mo kàn fẹ́ sọ̀rọ̀ ti bàbá yẹn ni ilé bàbá yẹn bàbá kí olú ló ní ilé upset yìí first bank wà báyìí tí wọ́n kùn ní white gbà mí lè sọ bóyá wọ́n ti wá ṣèǹjì náà ọ̀dà ẹ̀ o because ó ti pẹ́ tí mo ti dé ibi ibẹ̀ yẹn so wọ́n ilé yẹn for three story building báyìí ṣé three story nílé bàbá àbí four story so wọ́n fi ibẹ̀ yẹn ṣe báǹkì bọ̀ tó kè ní àwọn ń lò pátápátá bàbá akínolú so ilé yẹn ọmọ yẹn gbà tọmọ yẹn wá gbé fún bàbá yẹn ti wá kú so wá gbé ilé yẹn ṣe mọ gbogbo àwọn ilé ọba lè dé yẹn àwọn bó ṣe rí ẹ ṣáà mọ bó ṣe rí yẹkẹyẹkẹ so wọn wá ti ń gbé fún developer nsìn gbà tí wọn wá gbé fún developer àwọn developer wá ní wọ́n ṣe wá ń kọ́ ilé yẹn lọ bàbá wọn wá ní bàbá pé ọmọ yẹn pé káwọn fún ní ṣé three million àbí ten million but ilé yẹn ó ju bẹ́ẹ̀ lọ bóyá three million náà fẹ́ fún pé kó lọ ralẹ̀ sí ibòmíì pé kò lè kọ́lé síwájú káwọn developer wá kọ́lé fún ṣé ti understand wọ́n ti believe wọ́n máa wá ń bẹ́sọ̀ pé ẹ wọ́n flag ẹ lè flag mi o ẹ lè flag ẹ ṣó ti yẹ yín mẹ́yẹn so ọmọ ọmọ ìyábọ̀ yẹn ìyábọ̀ wọ́n wá fún lówó yẹn ọmọ yẹn wá kọ̀ ṣe mọ̀ pé ó kọ̀ kò mọ̀ pé kò mọ̀ pé àwọn máfíà ni àwọn àwọn àwọn nǹkan tó máa tí òyìnbó ta tún lè lò fún wọn àwọn pípù yìí wọ́n pè wọ́n ní terrorist wọ́n pè wọ́n máfíà ṣó ti yẹ yín mẹ́yẹn ọmọ yẹn kọ̀ kò fún wọn ní kò gba kò gba owó yẹn lọ́wọ́ wọn ó lóun ò fẹ́ pé òun fẹ́ kí developer develop ilé yẹn fóun bọ́n ṣe síìlì ilé yẹn bọ́n ṣe gba ilé yẹn lọ́wọ́ mi mi wàá mọ̀ bóyá wọ́n ti wá wọn ò tí ì gbé fún ná i'm very sure mi ìbọn mi ìlè sọ bóyá wọ́n ti kọ́ so wọ́n ti bẹ̀rẹ̀ sí í sa wàhálà tí ọmọ yẹn oríṣiríṣi ìdààmú ló dá ọmọ yẹn wọ́n mà síìlì ilé yẹn o tán wá sílé ẹ̀ pa tán nìkan lọ sílé ẹ̀ látàláwùsá kẹ́ ẹ lè mọ̀ pé àti ìjọba òkè o àti tìsàlẹ̀ gbogbo wọn báyìí wọ́n à ní wọn ṣó ti yé yín bẹ́yẹn ṣe ti rí i pé nǹkan tí mo kàn fi sọ̀rọ̀ bàbá yẹn tí mo fi sọ̀rọ̀ bàbá Akíolú nígbà yẹn mo pé mo ti sọ pé wọ́n sọ pé àwọn máa jọba àwa máa ń fi wọ́n ṣe ẹ̀yẹ bí ọmọ kékeré ládùúgbò pé gbóná ti fẹ́ jọba bàbá bàbá àwọn area boys la máa ń pè wọ́n nígbà yẹn torí reason náà máa fi ń pè wọ́n bàbá àwọn area boys wọ́n máa ń support àwọn olè àwọn tó bá ti ṣe nǹkan burúkú bàbá yẹn náà máa wá bá tó bá ti ní wọ́n ń jà níbì kan ṣó ti yẹn torí wọ́n ti àwọn àti Mr Ganiu Daudu kọ́lọ̀ ń bá ni wọ́n àtọ́ CIB tí bàbá Akíolú wà ní CIB wọ́n wà ní ọ́fíìsì àmọ́ pé mo ní mo tó ń jẹ lọ́ba léńdé wọ́n máa ń send plate wá tó máa wá roúnjẹ lọ́dọ̀ mi àwọn ọmọọṣẹ́ wọn àwọn department àwọn máa ń roúnjẹ lọ́dọ̀ mi ṣó ti yẹ yín bẹ́yẹn ní ọba léńdé ní ibi ẹgbẹ́ ọba ẹgbẹ́ kásálẹ̀mù yẹn gangan so mo mọ̀ kan tí mo sọ ni o so wọ́n bá ti ní kásá ní CIB yẹn àwọn ló wà wọ́n wà ní opposite ẹ̀gàníyù dá Dubai ọ́fíìsì tiwọn báyìí ta ló ń bá wọn ṣiṣẹ́ náà ṣé Mr Jacob ní oyè wọ̀ ṣó ló ń bá Akínolú ṣiṣẹ́ ńgbà yẹn àtàwọn boys akínolú the past die àti bọ̀bọ̀ kan kúkúrú ọlọ́pàá kan báyìí kúkúrú tó máa jẹ́ bí pa wọn báyìí tó máa ń tó máa ń ṣe gbogbo bọ́lá lórúkọ mi ní ẹ lọ oúnjẹ lọ́dọ̀ bọ́lá àmàlàyà bọ́lá ṣó ti yé ẹ̀hẹ́n so mo mọ nǹkan tí mò ń sọ so gbogbo wọn tó bá ti wá jẹun lọ́dọ̀ wa ń gbà yẹn náà wọ́n máa sọ sóṣe mọ́ pé àṣìkéré ṣùgbọ́n mi ìkéré o i'm more than twenty years then o ṣó ti yé yín o i'm more than twenty years o ẹ wò mí mi ò lóra mi rò kúrò ni i'm more than àwọn tó mọ̀ mí tán ti mọ̀ mí tipẹ́ di fèsì náà ni mo gbé o torí bí mo ṣe ọlọ́run ṣe fún mi ọlọ́run ló fún mi bẹ́ẹ̀ o ṣó ti yé yín this is where God created me o and I give thanks to God ṣó ti yé gbogbo àwọn èèyàn lè máa pọ́nyàn lójú kan máa ṣe ewu ṣe pé àwọn dáhùn èèyàn at the end of the day ó máa di blessing fún yàn ni gbogbo àwọn training gbogbo àwọn kan tí mo ń stọ̀ sí bèrè mi gbà yẹn gbogbo bí mo ṣe jẹ àti gbogbo nǹkan tí mo rí gbà yẹn it became nígbà tí ó wá ń ṣẹlẹ̀ tí mo wá wò pé so bí gbogbo ayé ṣe rí lélẹ̀ bí àwọn èèyàn ṣe rí lélẹ̀ bí Nàìjíríà and the whole world is not like that kẹ máa pa àwọn èèyàn kẹ máa rí dínkù ayé àwọn èèyàn tó pé wọn ò léèyàn torí pé wọn ọwọ́ wọn wọn ò tó kan wọn àmì wọn ò tó yín you now ẹ̀ jẹ́ kí àwọn èèyàn ẹ wá ń ba ayé àwọn èèyàn jẹ́ it's not done it's not good ìyẹn ọ̀rọ̀ àwọn wàsíù àìdí àtàwọn alágbára ìtorí pé àwọn tó bá ń sọ sí wọn ni à iṣẹ́ yẹn le gan MC Zaria ẹ ló ń da torí efe le ẹ ó tún dárúkọ bàwàsí àìndé ó tún wá dárúkọ ṣé mo wọ́n ní àwọn nísìn wọ́n ní àwọn tó ń fẹ̀yìntì wọ́n ní jagaban ni àwọn fẹ̀yìntì ṣó ti yẹ yín mẹyẹn wọ́n ní jagaban làwọn fẹ̀yìntì tí yóò bá nídìí obìnrin òkè ń jẹ kúmọ.